bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ojúmọ́ tún ti mọ́ láàárọ̀ tòní kò sóhun ta lè fún olódùmarè bí ò bá kí n ṣọpẹ́ ọba tó pa wá lánàá tó jí wá sáyé lónìí ẹ̀jà fò pẹ́ kí a sì fi ìyìn fọbọ olódùmarè àárọ̀ tòní ojúmọ́ tó mọ́ wa lónìí à ń pé àmújẹ epo ni èyí tó mọ́ wa lónìí à ń pé àmújẹyọ̀ ni bákan náà sì rèé àwa tá wà láyé tàwa lálàáfíà ara ta láǹfààní láti lajú wálẹ̀ ta láǹfààní láti lanu kí ọ̀rọ̀ sì bẹ̀sí ní jáde ńbẹ̀ aláǹfààní láti lanu ka bomi sẹ́nu kómi ọ̀hún sì lọ sí ẹran wẹ̀rẹ̀rẹ̀ láìsí wàhálà ẹ̀jẹ̀ fọ̀pẹ́ fọ̀bọ̀ lódùmarè ẹ káàbọ̀ sórí ètò wa òjùmọ̀ láyọ̀ àti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv òun náà láti ń dàbí ẹdun tá a sì ti rọ̀ bí ọ̀wẹ̀ àwọn oníròyìn tó ń kọ́ wọn ti kọ́lẹ̀ o àwọn táǹkà àtúntàn láti bẹ̀rẹ̀ sí ni mo wá kà sí yín létí sọ́ni sodiq abiodun ẹsẹsẹ yín rèé bàbá yùkẹ́yùkẹ́ mo ti ti kékun ní ọ̀hún dé lónìí dìbà ó gbádùn mi dàdà lónìí dọ́bà ó yá ẹ lọ rí wà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan á wà lórí ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv ẹ láǹfààní láti tẹ̀lé wa lórí òpó youtube facebook tòun ti instagram ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó èyí tí ń bẹ nínú àwòrán ìròyìn gbogbo láàárọ̀ tòní àkọ́kọ́ ń bẹ ló máa ń pe aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òní olóde ní baba yóò tẹkọ̀ létí fòfẹ̀rẹ̀ lọ sí orílẹ̀-èdè Kenya o láti lọ rèé ṣe ìpàdé ti àjọ African Union papọ̀ ń bẹ̀ kí gangan ni ohun tí yóò dá lórí ẹ fẹ́ mọ̀ àbí ó ń bọ̀ dáadáa wọ́n mú bọ̀ wá fún yín láti wákà o ń bákan náà aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu bàbá mà ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkó wọ́n pe ìyẹn akínwòbí ambọ̀déo kí gangan ni wọ́n sọ ń bẹ̀ ẹ̀fẹ́ mọ́ àbí ìyẹn náà ń bọ̀ bákan náà politics Nigeria lòdì lọ́wọ́ láàárọ̀ tòdì àwọn ẹgbẹ́ kan láti apá àríwá wọ́n mà ti ń bẹ aláṣẹ Bọ́lá Ahmed Tinubu bàbá ẹ jìbùrẹ́ awolùgbẹ̀bẹ̀ ẹ dáríji àwọn alákatakítí Boko Haram tòun tàwọn agbésùnmọ̀mí kódà afẹ́kẹ̀bẹ̀ sí máa san owó òfẹ̀yìntì owó àjẹmọ́nú fáwọn agbésùnmọ̀mí o èmi ò gbọ́ yìí rí àmọ́ mo ti mú wá fún yín láàárọ̀ tòde people's gazette lónìí lọ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ mọ́ mú bọ̀ láti wákà fún yín tó pé mi ò tí ì kàràrà o bákan náà ọba ìlú Benin ó mà ti ń bẹ̀bẹ̀ ó pé ẹ wò ó ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ṣèrànwọ́ tó gbọ̀ngbọ́n fún aláṣẹ bọ́lá ahmed tinubu ẹ ṣàtìlẹ́yìn fún láti pé orílẹ̀ nàìjíríà ló tètè gòkè àgbà ń bẹ̀ bákan náà wọ́n pe ìjọba àpapọ̀ mà ti kéde wípé ṣe rí owó tà ń jẹ lọ́wọ́ lọ́ba ìyẹn gbèsè tó ń kún gbèsè ó mà ti wọ tírílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n níye lóṣù kẹta nìkan orílẹ̀-èdè nàìjíríà a ti jẹ gbèsè mọ́ gbèsè mọ́ra wà lọ́wọ́ mọ́pẹ́ ẹni tó jẹ́ akọ̀wé àgbà ní ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Omiṣore ó mà ti kéde rẹ̀ gbogbo iṣẹ́ rí Akérédolú yóò tó padà sí ìpínlẹ̀ Ondo láìpẹ́ látàrí pé àìlera rẹ̀ ó ti ń padà ń yàtọ̀ bẹ́ẹ̀ ó ti ń padà ń dúró ṣamṣam níbẹ̀ wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ bíbá bákan náà wípé àjọ elétò ìdìbò INEC wọ́n mà ti sọ ògúlùtú ọ̀rọ̀ sẹ́gbẹ́ òṣèlú Labour pati lóríkì gangan níbi gan ẹ fẹ́ mọ̀ àbí ó wà láàárọ̀ yìí nínú ìwé ìròyìn post nàìjíríà mo mú bọ̀ wá fún yín bẹ́ẹ̀ ó dá ó mà ṣeé ṣe kí owó iná kó mà rú gọ́gọ́ lọ sókè sí láìpẹ́ jọjọ tó pé àwọn iléeṣẹ́ náà bíi mọ́kànlá níye wọ́n mà ti kọ lẹ́tà ránṣẹ́ sí iléeṣẹ́ ìjọba wípé ẹja fi àfikún ẹja wà àfikún sórí owó iná lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbọ́n ṣé yóò ṣe ṣe àbí ó da èyí ń bọ̀ láìpẹ́ jọjọ láàárọ̀ tòde ń bákan náà ẹni tó jẹ́ igbákejì adarí ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè nàìjíríà òun náà mà ti sọ̀rọ̀ Benjamin Kalu ó pé ẹ wò ó bá ṣe ń sọ̀rọ̀ yìí tírílíọ̀nù mẹ́rin náírà òun ni àwọn tí ń bẹ ní apá gúúsù ìlà oòrùn mà ti sọ dànù sọ wàhálà àwọn alákatakítí tí wọ́n ń jàjà fún òmìnira lápá gúúsù ìlà oòrùn ìyẹn ti Biafra o ó dá àwọn tí ń ṣiṣẹ́ pos mà àti bọ́tà wọ́n bẹ̀rẹ̀ sí ń lé fùkọ́kọ́ fùkọ́kọ́ mọ́ ìjọba àpapọ̀ wọ́n pé ẹ wò ó ẹ má dara yín láàmú a ò ṣe àfikún lórí owó tá a máa gbà tó bá ti di ọjọ́ ajé ṣẹ́rí ìjọba àpapọ̀ wọ́n kàn ń fapá jánu lásán ni kò sí nǹkan kan tá lè ṣe ẹgbẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ lábúra tó bẹ̀ ó dá pọ́ǹchì ló gbìyànjú síta bákan náà wọ́n pe ọkọ̀ orí òfurufú ọkọ̀ òfurufú kan lẹ́yìn tí ó jẹ́ bàálù tí ń fò lókè lókè tó jẹ́ ti Nigeria Air Force ó mà ṣàdédé ló bá lulẹ̀ lódì wò méjì lára àwọn tí ń wa ọkọ̀ bàálù ọ̀hún wọ́n ti wà nílé ìwòsàn báyìí láti máa ṣe àmójútó fún wọn wọ́n fẹ́ mọ̀ gan pàtó ṣé wọn ṣá àṣìṣá ṣé nǹkan burúkú ṣàṣẹlẹ̀ sí wọn ṣá ó pọ̀ láàrọ̀ yìí Daily Post ló gbé e síta ó gbọ́ dada bàbá bẹ̀rẹ̀ rẹ̀ ó yá àárọ̀ yìí ẹ̀yin àgbààgbà yóò lè yé ẹjẹ́ àtẹ̀wájú kí n lọ sókè lọ́nà ẹ̀ tí ì tẹ̀lé mi ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV lórí YouTube lórí Facebook gbàgede ìmọ̀ with aláwìyé Adébáyọ̀ lórí instagram ẹ láǹfààní àti tẹ gbàgede ìmọ̀ underscore twenty two Sunny sodiq abiodun ẹsẹsẹ yìí rèé bàbá yùkẹ́yùkẹ́ mú pé abdulrasaq mọ̀ṣọ́gbọ̀láwò ó yá gbèmí lọ sókè lọ́nà mo lọ wá mo sì ń bọ̀ wá ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá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 ẹ káàbọ̀ padà ó yá ẹ jẹ́ àtẹ̀wájú láàárọ̀ tòní ń bá ògùngàn ní kíní ọ̀hún ti wáyé ń bẹ̀ wọ́n pe aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu bàbá mà láti tẹkọ̀ létí lónìí lọ sí ìlú nairobi lórílẹ̀-èdè kenya o lónìí ti ń ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé láti lọ rèé ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn adarí adarí láwọn orílẹ̀-èdè gbogbo tí wọ́n pè ní african union wọ́n pé ìpàdé yìí gangan ni yóò jẹ́ ikọ̀ kan tí wọ́n tún pè ní rec ìyẹn regional economic communities ìyẹn àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè tó jẹ́ ti ọ̀rọ̀ ajé bákan náà wọn yóò tún ṣe ìpàdé pọ̀ láti rí sítọ̀rọ̀ regional mechanism àtàwọn nǹkan míì wọ́n tẹ̀wájú wípé ṣẹ̀rí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu tiwantiwa ń bíbà yìí ni wọ́n máa ṣẹ̀ṣẹ̀ dìbò yàn gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS ní ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún tí a wà yìí o ọ̀rọ̀ tó jáde láti Endele Aláké ẹni tó jẹ́ olùbánidámọ̀ràn àgbà fọ̀rọ̀ ìkànsíra ẹni fọláṣẹ bọ́lá ahmed tinubu ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó pe ṣẹ̀rí aláṣẹ bọ́lá ahmed tinubu bàbá mà ti di àdarí fáwọn aláṣẹ aláṣẹ gbogbo láti ilẹ̀ adúláwọ̀ pátápátá kódà bàbá yóò wá lọ rèé ṣojú fáwọn ilẹ̀ adúláwọ̀ náà nínú ìpàdé african union èyí tí wọn yóò ṣe o ó pé níbẹ̀ bàbá yóò bẹ̀ sí ń ṣàlàyé ohun tí wọ́n ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àjọ ecowas kódà bàbá yóò ti jẹ́ kọ́mọ̀ ohun tí wọ́n ń gbà lérò nínú àjọ ecowas o wọ́n pé níbẹ̀ bàbá yóò jók Èkó láti bá wọn sọ̀rọ̀ lórí àlàáfíà àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè lórí ètò ààbò àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè lórí bí ìjọba yóò ti ṣe wà láìsí wàhálà o ẹ wò ó inú wa dùn bàbá ń tẹkọ̀ létí lọ sí lórílẹ̀-èdè Kẹ́ńyà wọ́n fẹ́ lọ rí ṣe ìpàdé pọ̀ níbẹ̀ ní kébù lónìí lọ́wọ́ láàárọ̀ tòní ó dáa bákan náà ẹ jí ń bẹ́ẹ̀ kí n tẹ̀wájú láàárọ̀ tòní ǹjẹ́ tiẹ̀ mọ̀ wípé aláṣẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá ahmed tinubu bàbá mà ti fò fẹ̀rẹ̀ báyìí bàbá ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ pàtàkì pàtàkì pàtàkì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkó kódà ìyẹn gómìnà tẹ́lẹ̀ rí akínwùmí ambọ̀dé o wọn pèsè ní akínwùmí ambọ̀dé ló mà lọ rè ba aláṣẹ bọ́lá ahmed tinubu ló lu àbújá ní ọ́fíìsì rẹ̀ níbẹ̀ làwọn méjì lọ́mọ àti bẹ̀ sí ń dì mọ́ra gbagigbagi pé ẹ̀ bàbá ó mà tó jó mẹ́ta ìpínlẹ̀ èkó tó gbàgbára lẹ̀ fún gómìnà lọ́wọ́lọ́wọ́ tí ń bẹ ní ìpínlẹ̀ èkó yẹn akínwùmí àǹbàdé ló máa lọ rí bàbàbà bóyá ó ṣeé ṣe sì rèé èyí táwọn kan pé bóyá ó ṣeé ṣe kí wọ́n padà yòówù náà sípò alákòóso lórílẹ̀‐èdè nàìjíríà tàbí kí wọ́n fún ní ọ́fíìsì kan tó ṣe pàtàkì wọ́n pé bẹ́ẹ̀ bá gbàgbé gbà kan ẹni tí wọ́n pè ní akínwùmí àǹbàdé ló gbìyànjú tó sì bọ́ sọ́wọ́ babájídé sanwó-olú nígbà náà lẹ́yìn tí wọ́n padà wá búra fún wọlé tó sì wọlé sàbí elékùrọ́ ńgbà náà wọn ni kìtì ńgbà kan bákan náà làwọn kan bẹ̀rẹ̀ sí bèrè pé bàbá èéṣe gan tẹ́ ẹ̀ fi gbà kí akínwùmí àǹgbàdé kó padà di gómìnà lẹ́lẹ́kejì ní ìpínlẹ̀ èkó bàbá bá dáhùn lóhùn wípé ẹ wò ó ẹ mẹ́mà dáhùn kan lóhùn o kò ń ṣe pé torí tara mi nìkan ni wọ́n máa fi pé wọn ò fẹ́ akínwùmí àǹgbàdé àmọ́ ọmọ ẹgbẹ́ ìṣèlú apc àti àwọn ará ìpínlẹ̀ èkó lọ pé akínwùmí àǹgbàdé kò kájú òṣùwọ̀n tó àwọn ò fẹ́ mọ́ nípò àmọ́ wọn pé bẹ́ẹ̀ bá gbàgbé lákòókò ìléyà wọ́n pe akínwùmí ambade pẹ̀lú aláṣẹ orílẹ̀ nàìjíríà bọ́lá ahmed tinubu àwọn méjèèjì wọ́n pàdé ní ìpínlẹ̀ èkó kódà wọ́n dì mọ́ra wọn gbagigbagi àmọ́ lọ́wọ́lọ́wọ́ yìí kan àwọn méjèèjì wọ́n tún ti padà lólùwà àbújá wọ́n ti kíra wọn pé bàbá àtọmọ́ ń bẹ̀ ẹ wò ó ó mà ṣe é ṣe kábẹ̀ sinere sinimá ohun tó yàtọ̀ lára ọ̀tọ̀ láàrin àwọn méjèèjì wọ́n pe ó ṣe é ṣe kó jọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yìnyín sí ipò alákòóso tàbí àwọn ipò míì ni ó ṣe kí bàbá fẹ́ yàn sí àti ìmọ̀ ẹnikẹ́ni ò tí ì mòótọ́ ti bẹ̀m̀bẹ̀ àmọ́ lọ́lọ́ báyìí àwọn méjèèjì wọ́n pàdé wọ́n ṣèkì ṣèkì dáadáa ẹ̀ṣẹ́ àwọn ọmọ méjèèjì ọwọ́ méjèèjì ọ̀hún ó gan tíkẹ́tíkẹ́ tí wọ́n sì ń rẹ̀rín ẹ̀rín èyí tó pọ̀ tó pọ̀ ńbẹ̀ ìyókù ńbẹ nínú politics Nàìjíríà èyí tó wà lóde láàárọ̀ tó ẹjẹ́ wo fúnrán èyí tó ń ṣàfihàn rẹ̀ ńbẹ̀. The meeting is coming after the president met with Mr. Ambode at the state reception organized for him by Lagos State Governor Babajide Sanwo-Olu on June the 29th. The perceived return of Mr. Ambode to the mainstream of Lagos politics reportedly began with Governor Sanwo-Olu's visit to his predecessor's home to celebrate the, his 60th birthday on June the 14th. There are indications that President Tinubu is considering Mr. Ambode for an appointment in his government, with this meeting believed to be an avenue to conclude discussions on it. The president also received in audience the Kaduna State Governor, Senator Ubasani. Elsewhere, the presidential election. ẹ padà ẹ kó wá lọ rèé dọ̀dọ̀ àwọn ẹgbẹ́ kan láti apá àríwá èyí tí wọ́n ń pè ní Northern Development Forum NDF àwọn náà mà ti ń sọ̀rọ̀ wọ́n pé aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ń bàbá ààfin ní ọ̀sẹ̀ méjì gbáko láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìdáríjì fún ikọ̀ alákatakítí ni tí wọ́n ń pè ní Boko Haram kódà abẹ́gẹ́ tó dáríjì àwọn agbésùmọ̀mí tí wọ́n ń bẹ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà àfẹ́kẹ́ kó wọn pọ̀ kẹ́sì kọ́mọlùbọ́ pẹ̀lú wọn èyí làwọn kan máa ń sọ fún aláṣẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n pé bàbá bẹ́ẹ̀ bá ti gbàgbé bẹ́ẹ̀ bá sì ti rántí ẹjẹ́ wàá sì ti ràn yín létí wípé àwọn kan wà ní apá agbègbè Niger Delta léè tí wọ́n jẹ́ ajìjàgòdò táwọn náà ń jà kìtàkìtà ní apá agbègbè Niger Delta àmọ́ nígbà náà aláṣẹ èyí tí ó ti jọ lóògbé ìyẹn Umar Musa Yar'Adua ó máa dáríjì wọ́n kódà ó kó wọn papọ̀ ó tún fún wọn ní ìgbáyégbádùn wọn pé ní ìgbà táwọn ń sọ yìí àwọn tá à ń sọ yìí wọ́n mà gbàǹdè wípé àwọn táwọn wà ní apá àríwá ìjà tó wá ń jà wọn ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ NDF Sheriff Abubakar Lopez ní sọ̀rọ̀ ó pé ẹ wo aláṣẹ Bọ́lá Ahmed Tinubu èyí ò jẹ́ tuntun àfidọ́gbọ̀n kẹ dáríji ikọ̀ alákatakí Boko Haram kódà àwọn tó jẹ́ agbésùmọ̀mí náà àfikẹ́ dáríji àwọn náà bákan náà bí aláṣẹ tẹ́lẹ̀ rí Umaru Musa Silva tó ti dolóògbé bó ti ṣe lọ́dún 2009 tó sì dáríjì àwọn tó jẹ́ ajìjàgbara ní agbè Niger Delta wọ́n tẹ̀wájú pẹ̀lú láti ìgbà tá à ń sọ yìí ó mà ti tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún kódà tí ìdàkókò yìí àwọn ajìjàgbara Niger Delta wọ́n sì ń gbádùn bí ìranù ṣúgà lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀ Nàìjíríà fún ìdí èyí àwa náà àti ń bèbè fún ìdáríjì fáwọn Boko Haram àti àwọn agbésùmọ̀mí ń bá bá dandan gbọ̀n ni o ẹ gbọ́dọ̀ kéde pé ẹ ti dáríjì wọ́n ọ̀sẹ̀ méjì péré la fún yín bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ń fèsù lẹ́sẹ̀ o wọ́n tẹ̀wájú bẹ́ẹ̀ wípé ẹ wò ó bàbá ohun tí a fẹ́ kẹ́ ṣe fún wa náà ni wípé ẹ dáríjì àwọn Boko Haram kódà ẹ pèsè ètò ẹ̀kọ́ fún wọn láti máa bẹ̀ sí jayé jẹ gbádùn wọn pé kódà ẹ̀kọ́ ilé ńlá èyí tí àwọn agbésùmọ̀mí lè máa gbé ń bẹ̀ pẹ̀lú àwọn Boko Haram wọn pé yàtọ̀ sí ìyẹn kọ àwọn tó fẹ́ kí ẹ rí pé gbogbo ìgbà ìgbẹ́dùn èyí tí àwọn tí ó ń jẹ́ ajàgbùdù náà ní agbẹnẹjẹ tẹ̀ ń gbá òun náà ni kí àwọn tó jẹ́ Boko Haram àti agbésùmọ̀mí náà ń jẹ ọtún tẹ̀wájú bákan náà wípé ẹ bá gbé ohun tí wọ́n pè ní cooperative kalẹ̀ káwọn náà kọ́ máa rí owó yá kí wọ́n sì máa rówó dá síbì kan wọ́n pé yàtọ̀ sí yẹn kọ́ òun wá kẹ́ẹ̀kọ́ wọn gbésùmọ̀mí níṣẹ́ tòun tàwọn boko haram yàtọ̀ sí wọ́n ń kọ́ wọn níṣẹ́ o afẹ́kọ́ tó bẹ̀rẹ̀ sí máa gbowó òfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ẹ wò ó èyí wà lẹ́pẹ́ kò sí nǹkan àwọn tó wà ní apá àríwá wọ́n máa ń dára wọ́n pé àgbẹ̀ kan tí wọ́n pè ní downtown development forum wọ́n ń bẹ̀bẹ̀ wọ́n ń kéde pé ọ̀sẹ̀ méjì péré làwọn fún aláṣẹ Ahmed Tinubu bíbẹ̀ kọ́ wàhálà míì yóò máa so àfidọ́gbọ̀n kí bàbá kí wọ́n ti dar dáríji àwọn agbésùmọ̀mí bẹ́ẹ̀ sì rèé kí wọ́n bẹ̀rẹ̀ sí sọ owó òfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ fún àwọn agbésùmọ̀mí èmi ò gbọ́rí ó yà lẹ́nu gidigidi gan ni ẹ jẹ́ n kúrò nínú ìwéèrè people's gazette ńbẹ̀ kí n lọ sí ọ̀dọ̀ ọba ìlú benin ìyẹn ọba ní edo ukwu ọ̀pọ̀lọpọ̀kọ̀ ìyẹn èwúraré ẹlẹ́ẹ̀kejì bàbá mà ti sọ̀rọ̀ bàbá pé ẹ̀wọ̀ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ṣe ìrànwọ́ tó gbọgbọ́n fún aláṣẹ bọ́lá ahmed tinubu láti rí pé ó padà gbúlé nàìjíríà lọ sí èbúté ògo èyí tó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó sì ti ṣèlérí rẹ̀ fún wa bàbá yìí lákòókò tí wọ́n lọ rí bá aláṣẹ bọ́lá ahmed tinubu ní iléeṣẹ́ aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bàbá pé ẹ wò ó yóò dáa kí ọba kí tìjòyè kí aláṣẹ káwọn ará ìlú lápapọ̀ wọ́n pé èyí gan ni yóò jẹ́ kí aláṣẹ orílẹ̀ nàìjíríà kó rí pé òun gan wà lẹ́yìn àwọn kan wà lẹ́yìn òun bẹ́ẹ̀ gbogbo ìgbésẹ̀ tó bá gbé pátá gbogbo ẹni yóò wá padà wá yọrí sí rẹ̀ bàbá sọ̀rọ̀ wọ́n tẹ̀wájú gbogbo ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ nàìjíríà babalẹ̀ sọ pé a ó ṣe àtìlẹ́yìn fọláṣẹ bọ́lá ahmed tinubu nǹkan yóò yí padà púpọ̀ púpọ̀ wọ́n pé èyí ni wọ́n bá sọ nígbà tí wọ́n lọ rí kí aláṣẹ bọ́lá ahmed tinubu bàbá ẹ mà kú rírè ẹ ti padà dépò gẹ́gẹ́ bí aláṣẹ láti ipò gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti padà wá di ipò aláṣẹ mú ẹ wò ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ púpọ̀ púpọ̀ ń ó sì bẹ nínú àwòrán gbogbo ó da orílẹ̀-èdè nàìjíríà wọ́n jẹ gbèsè lóòótọ́ àwa gan ìjọba àpapọ̀ ni wọ́n mà ti ya owó tòlótòló ìyẹn tírílíọ̀nù kan ẹ̀sùn mẹ́tàléní ọgọ́rin látọwọ́ báǹkì àpapọ̀ orílẹ̀ nàìjíríà tí wọ́n pè ní ways and means advances láàrin oṣù mẹ́ta àkọ́kọ́ ọdún tàwa yìí o wọ́n pé gbogbo owó tí wọ́n yà yìí ló mà ti jẹ́ kí owó nàìjíríà ìyẹn gbèsè tá ti jẹ lọ́wọ́lọ́wọ́ sọ́dọ̀ báǹkì àpapọ̀ kó o ti fò fẹ̀rẹ̀ láti tírílíọ̀nù mẹ́tàléní ogún ẹ̀sùn mẹ́tàléní àádọ́ta twenty three point fifty three trillion mílíọ̀nù náírà lóṣù kejìlá twenty two kó wá fòfèrè báyìí lọ sí owó tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó tó tírílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀sùn mẹ́rìndínlógójì twenty three twenty five point thirty six trillion naira ní oṣù kẹta ọdún tí a wà yìí o wọ́n pé èyí ṣe àfihàn wípé owó tí báǹkì àpapọ̀ tí wọ́n yà wá mọ́ òun la mà ti yá yẹn tó yẹ pé ohun tí wọ́n pè ní gbèdéke ń bẹ nínú owó tá a lè yá lórí nàìjíríà ẹ wò ó àti yá kọjá àlà owó tá a ti yá tó jẹ́ gbèsè ó mà ti fòfẹ̀rẹ̀ bọ́ sókè o nàìjíríà á ń jẹ tírílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún báǹkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ó ẹ̀kú òrìrì nàìjíríà ó ẹ ń j jẹ gbèsè púpọ̀ púpọ̀ o ó dá bákan náà ẹ jẹ́ lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé àgbà lẹ́gbẹ́ òṣèlú APC sẹ́nẹ́tọ̀ ìyọlá omiṣore bàbá náà ti sọ̀rọ̀ ó pé ẹ lọ rèé fọkàn yín balẹ̀ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú ó ń bọ̀ lọ́nà láìpẹ́ láti wá jókòó sí ọ́fíìsì rẹ̀ padà mọ̀ pé èyí ló máa sọ jáde ìyẹn omiṣore ní ìlú Àkúrẹ́ lákòókò tó lọ rèé ṣe ẹlẹ́mbẹ̀rún sẹ́ni tó jẹ́ sẹ́ni tó jẹ́ adelé gómìnà lọ́wọ́lọ́wọ́ ìyẹn honourable Lucky Ayédè Àtiwà ó pé ẹ wò ó ará ìpínlẹ̀ Ondo ẹ lọ rèé fọkàn yín balẹ̀ àdúrà òun òun ni gómìnà ìpínlẹ̀ Ondo nílò lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Olúwamútìmí Akérédolú ti pé ohun táwọn mọ̀ ni pé ara rẹ̀ ó ti ń padà bọ̀ sípò àmọ́ láìpẹ́ jọjọ ẹ lọ́ọ̀rẹ́ fọkànbalẹ̀ ó ń bọ̀ lọ́nà sí padà wá sí ọ́fíìsì rẹ̀ o níbẹ̀ ni omiṣẹ́rí tuntun wá bẹnu àtẹ́ lu gbólóhùn táwọn èèyàn sọ kákàdúró wípé ṣeré ẹni tí ó jẹ́ Abdullahi Adamu ó sọ wípé ẹni tí wọ́n pè ní Olúwamútìmí kò kájú òṣùwọ̀n tó láti padà wá sípò rẹ̀ ẹ lóòótọ́ ni ṣé bẹ́ẹ̀ gangan lọ̀rọ̀ ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ó da ìyẹn pọ̀ púpọ̀ púpọ̀ níbẹ̀ o ẹjẹ́ àwò díẹ̀ ń bẹ nù fọ́nrán èyí wà lóde. This is a solidarity visit by members of the National Working Committee of the All Progressives Congress APC to Ondo State. The visit by the committee led by the APC National Secretary Iyola Omishore, came at a time many reports are coming out of the state about Governor Akeredolu's ill health and alleged division within his cabinet. I forced the chairman at the, part, at the meeting secretariat. Omishore assured APC members in the state of the support of the party leadership. He refuted claims that the party is facing crisis in the state, saying APC under the leadership of President Bola Tinubu is solidly behind the people and government of Ondo State. Omishori condemned the way the statement made by the APC national chairman on Governor Akeredolu's Ert was twisted by the media. We are together in this state. The state assembly, the state school, the party, and all of you are working together as one team. which is a replica of uh, suitability and quietness in this state. So anybody falling sick should be an issue. We are, we, we are, all, we are all successful to illness and to be healed. And I made them realize that I spoke to the governor in the last one week and it's getting better. I need to come back to work. The state acting governor, Lucky Ayedatiwa, said the state cabinet remains focused and united in the face of the rumor being peddled in certain cultures. Let us try ignore some of these uh, news from social media so that they are not true. We should try to dispel as much as we can some of these uh, falsehood. But today we want to thank you once again on behalf of Mr. Governor for coming to solidarize with us. We all know that Mr. Governor is on medical. The state chairman of the APC, Ade Adetimeyi, said the party remains an indivisible entity. The party and the government and the legislature, we are one family. Even in the absence of Mr. Governor, the acting governor can hear me out. We are together. We are united. We are working as one family. Top government officials, party chieftains, and members of the State House of Assembly àjọ elétò ìdìbò INEC mà ti sọ ògúlùtù ọ̀rọ̀ báyìí sí ẹgbẹ́ òṣèlú Labour Party lórí bí wọ́n ti ṣe ń pèpè wípé ẹ ti lọ́ọ́ rí yọ ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò Yakubu Mahmood Mbẹ̀ò wọ́n pé ọ̀rọ̀ yìí ló máa jáde látẹnu ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn àgbà fún àjọ elétò ìdìbò INEC Rótìbí Oyèkànmí wọ́n pé ẹ wò ó gbogbo ọ̀rọ̀ tó jáde pátápátá látẹnu ẹgbẹ́ òṣèlú Labour Party lórí pé kí wọ́n ti lọ rí yọ ọ̀gá àgbà Mahmood Yakubu wọ́n pé ìbínú lásán ni wọ́n máa ń bè kódà ọ̀rọ̀ wọn gbólóhùn wọn pẹ̀lú kò ní ìtumọ̀ ó jẹ́ ọ̀tẹ́ pé ó yẹ kíyàn wọ́n pé kódà ọ̀rọ̀ wọn kò ní ọgbọ́n kankan nínú ń bẹ̀ wọ́n tẹ̀wájú wọ́n pé bẹ́ẹ̀ báwo dáadáa nínú ètò ìdìbò èyí táwọn ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ti mọ̀ wípé inú ń bẹ̀ àwọn kan nígbà tí wọ́n ti rí èsì ìdìbò náà ẹ wò ó ẹgbẹ́ òṣèlú apc ló wọlé aláṣẹ bọ́lá ahmed tinubu òun ni wọ́n padà wá gbogbo àfún lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé ẹgbẹ́ ni wọ́n ti ń bẹnu àtẹ́ wípé ẹ wò ó ṣẹ́rí àjọ elétò ìdìbò inec wọ́n máa gbowó lọ́wọ́ ètò ìdìbò lè nàìjíríà ẹ ti mọ̀ wípé ẹni tó bá gbowó lọ́wọ́ rẹ̀ gan ni wọ́n yóò padà wá gbé sípò àmọ́ lágán ni oyèkànmí padà wá ń fèsì ó pé ẹ má dàn lóhùn gbogbo lóhùn tí wọ́n sọ pátápátá ẹgbẹ́ kan wá sọ sí ìta kódà ọ̀rọ̀ tó ń sọ yìí wọn ò ṣe sọ kéde ìdìbò tó wáyé lórílẹ̀ nàìjíríà àmọ́ lọ́lọ́ba yìí ẹ lọ́ọ̀rì mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú labour party àti àwọn ẹgbẹ́ òṣèlú míì tí wọ́n tó bí méjìdínlógún níye ni wọ́n wà lábẹ́ àjọ elétò ìdìbò inec kódà àwọn sì lágbára lé wọn lórí ẹ wò ó ẹ má jẹ́ party wọ́n sọ kàtó kódà wọn ò ní gbàgbọ́ra tó bẹ́ẹ̀ gẹ́ láti pè pé kí wọ́n yọ ọ̀gá àgbà Mahmood Yakubu ẹ̀yin ọmọ nàìjíríà o ẹ bẹ̀rẹ̀ sí ní gbáradì torí iná mọ̀nàmọ́ná èyí tí ń ṣe mọ̀nàmọ́ná lórí nàìjíríà wọ́n ti fẹ́ ṣe àfikún sí owó rẹ̀ ó da wọ́n pé inú àjọ kan tí wọ́n pè ní Nigerian Electricity Regulation Commission NERC inú wọn mà ti ń dùn báyìí tí pé iléeṣẹ́ disco bíi mọ́kànlá níye ni wọ́n ti lọ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n sì kọ lẹ́tà síbẹ̀ pé ẹ wò ó ẹ já ṣe àfikún sórí owó iná tá à ń gbà lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà o wọ́n pé àmọ́ láìpẹ́ jọjọ a máa bẹ jẹ́ káwọn ọmọ nàìjíríà mọ̀ iye tá a máa gbà gẹ́gẹ́ bí owó iná lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà wọ́n pé àjọ nerc èyí tí ń rí sí owó iná lórílẹ̀ yìí ni wọ́n kéde rẹ̀ wípé ṣẹ́rí ètò tó ní ṣe pẹ̀lú owó èyí tí à ń rajà lórílẹ̀ nàìjíríà ó ti yàtọ̀ nǹkan tó ń gógó fún ìdí èyí àwọn nílò láti rí pé kí ni owó wa náà ó fò fèrè lọ sókè ẹ̀bà ń bì wọ́n ìjẹ́ òganu àwọn kan ti rí nọ́gbẹ̀yìn ní àdúgbò tiwọn o ó yá wọn pé ìjọba àpapọ̀ ni wọ́n pé láìpẹ́ jọjọ ẹ̀yọ́ ọmọ nàìjíríà bàbá ti fi léde ẹ̀yìn náà ẹ̀kọ́ sábẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀sán lé iye eléyìí ó kù díẹ̀ káàtó eléyìí gangan la fẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ lọ rí fọkàn yín balẹ̀ àtúgbúwọ̀ ọ̀hún sókè àmọ́ àjọ àwọn òṣìṣẹ́ lórí nàìjíríà tí wọ́n ń pè ní labour wọ́n pé ẹ wò ó wọn bí tó bẹ̀ gẹ́ ẹ tó bẹ̀ ẹ ṣe kíni ẹ ṣe àfikún sówó ná àbí kí n la ẹ wò ó ẹ má wá wàhálà èyí pọ̀ lápọ̀jù dìkebù lónìí lọ́wọ́ níbẹ̀ àwọn tí ń gbowó kówó fúnni tí wọ́n pè ní pos tẹ́ẹ̀mù káàdì ń lọ bá tẹ́ẹ̀sì bẹ̀ sí gbowó láti ẹnu ẹ̀rọ pélébé pélébé tí ń bẹ lọ wọ́n ń bẹ̀ wọ́n mà ti kéde wípé ṣe rí ìjọba àpapọ̀ wọ́n mà ń ṣeré ràmà ni kódà wọ́n tún ń ṣàwádìí àwàdà lórí wípé kí ni ká má ṣe àfikún sórí owó tá à ń gbà ẹ wò tá à ń sọ bẹ́ẹ̀ fún yín àwa ti ṣe àfikún fẹ̀ǹkan tẹ́lẹ̀ yóò sì bẹ̀rẹ̀ tó bá di ọjọ́ ajé èyí tí ń bọ̀ lọ́nà wọ́n pé àjọ èyí tí wọ́n pè ní amban wọn ti kọ́ kéde rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún tí a wà yìí láti ẹni tó jẹ́ alukó wọn Stephen Adoye ní ìpínlẹ̀ Èkó wípé àwọn yóò ṣe àfikún sórí owó tí àwọn PS yóò máa gbà lórílẹ̀-èdè Nàìjíríà tó pé ìkàtàkọ́gógó lórílẹ̀-èdè Nàìjíríà ò fún ìdí èyí ó ní í ṣe pẹ̀lú bí ọ̀rọ̀ tọrọ ajé orí nàìjíríà bó ti yàtọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ o mọ̀ pé ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àjùkọ tí wọ́n pè ní federal competition and consumer protection èyí tí ń rí sí ọjà títà tóun ti àwọn ará ìlú ni wọ́n kéde pẹ̀lú báǹkì àwọn tí wọ́n sọ wípé wọn ò bí àwọn ní pos dá láti gbé ìgbésẹ̀ tó pọ̀ àwọn fẹ́ gbé kódà òfin ò fàyè rẹ̀ sílẹ̀ àmọ́ ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ní ẹgbẹ́ pos elégbèdé ṣẹ́gun ó pé ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ tí àwọn wọ̀nyí sọ wọ́n ń sọ̀rọ̀ sínú pépà lásán ni wọ́n ń sọ̀rọ̀ dànù dànù ọ̀rọ̀ wọn ò ní ìtumọ̀ kódà ọ̀rọ̀ wọn sì rèé kò níwèé tì rárá ẹ lọ rèé fọkàn yín balẹ̀ ẹyọ ọmọ nàìjíríà á ṣàfikún sórí owó tá a máa gbà ní tá a máa gbà lọ́wọ́ yín bá fẹ́ gbowó lẹ́nu pọ́s ẹ wò ó àjọ fc àwùjọ tí wọ́n pè tí wọ́n pè ní pọ́s wọ́n pé ìjọba àpapọ̀ hmm, hmm, hmm, ọ̀nà gbòòrà tó bẹ̀ gẹ́. ó dà ẹjẹ́ àtẹ̀wájú wọ́n pé ọkọ̀ bàálù tó jẹ́ ti ilé iléeṣẹ́ ológun orí òfurufú nílẹ̀ wa nàìjíríà ó máa jálulẹ̀ ní ìlú makọ́ni ní ìpínlẹ̀ benue o báwo gbogbo lè ṣì wáyé ń bẹ̀ wọ́n pé náà náà dé yìí lamàṣẹ́dé gbọ́ròyìn kan wípé ọkọ̀ bàálù torílẹ̀-èdè wa nàìjíríà ó tẹ́ ń fò tó ń fò lókè lókè ṣàdédélé ló jálulẹ̀ wọ́n pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà alukoro fúléṣẹ́ ológun orí òfurufú ó mà ti padà kéde Edward Gapquet ó pé òótọ́ ni kíní ọ̀hún ṣẹlẹ̀ àmọ́ ṣe kí àwọn pilot méjì yẹn àwọn awakọ̀ òfurufú méjì yòókù èyí tí ń bẹ nínú ọkọ̀ yìí tí nǹkan kan ò ṣe wọ́n àmọ́ síbẹ̀síbẹ̀ àti kó wọn lọ síbi ilé ìwòsàn tó jẹ́ ti àwọn àti iléeṣẹ́ ológun orí òfurufú láti ṣe àyẹ̀wò tó péré lé lórí ká wò wọn ò fẹ́ gbẹ́gún àbí wọn ò fapá gan ni nǹkan kan bẹ̀ wọ́n pé àmọ́ àwọn dúpẹ́ pé nǹkan ò bàjẹ́ kódà ẹ̀mí ò tún lọ sí o àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n pé ọ̀gá àgbà Hasan Abubakar òun náà ó ti sọ wípé ẹ lọ rèé ṣe ìwádìí tó lọ́rin lórí kí gangan gangan ló fà á ẹ wò ó pọ̀ láàrọ̀ yìí Daily Post ló post ẹ̀ síta ó yá àárọ̀ yìí mo ti mú ìwà fún yín ẹ jẹ́ ń lọ sókè lọ́run mo lò wá mo ń bọ̀ wá.

meaning of studying abroad, going on a pilgrimage, or securing an impressive job overseas, but don't know how to go about it, or as your present travel agency been ripping you off, yet offering substandard services. Go no further than a one-stop shop agency. Fox Excellence Able Travels and Tour, a leading provider of travels and tour services, visas consultancies, and related services in the United Arab Emirates. We handle all the groundwork involving your inbound and outbound trips, while we are also also trustworthy agents in Nigeria with our office at 23B Shokeni Road, Okejewo, Abeokuta, Ogun State, Southwestern Nigeria. We specialize in airline, ticketing, hotel reservation, visa assistance, tour packages, vocational studies, study abroad ranging from two to four years degree courses, postgraduate. Meticulously, we plan educational and religious holiday tours that give you the best value of your time and money. For further inquiries, contact us on www www.excellencetravels.com.ph or call the following numbers Philippines plus 639 693 550 167 Mauritius plus 230 584 620 96 Nigeria plus 234 905 505 2472 Fox Excellence Able Travels and Tour The Voyage of Discovery starts here. ó yá ẹ káàbọ̀ padà àwọn àgbàbọ̀ wọ́n pé bọ́mọdé ò bàbá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì rèé òun ní bàbá àtàn ìtàn tẹ́rí yẹn ó ṣe pàtàkì fáwọn kan tó mọ ohun tí ó pàtàkì ìtàn ìtàn ó jẹ́ ohun pàtàkì pé a fi ń wá ìyànjú sí wàhálà ìṣòro tó ti ń tá à ń rí lọ́wọ́lọ́wọ́ tẹ́ pé àwọn ọ̀nà táwọn bàbá wa gbà nígbà kan rí a lè fi mú láti fi wá ìyànjú sóhun táwọn náà kojú lọ́wọ́lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ láti bíbá iná láàárọ̀ tòde òní lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 2023 ayájọ òní lọ́dún 1960 wọ́n pe àjọ tí wọ́n pè ní United Nations àwọn ọmọ ogun wọn tẹ́gbọ́n wọn máa ń kó láti orílẹ̀-èdè orílẹ̀-èdè gbogbo wọn kó wọn papọ̀ wọ́n balẹ̀ sí ìlú kan èyí tí wọ́n pè ní Congo wọ́n ní pé èyí ló wáyé látàrí bí ìjà kan wáyé láàrin àwọn kan tí wọ́n pè ní Mo Sekapanda Shombe látàrí bí wọ́n ti ṣe ń kégbe wípé àwọn fẹ́ kúrò ní ìlú tí à ń sọ yìí wọ́n ní pé bí àjọ United Nations ṣe débẹ̀ ẹnìkan tí wọ́n pè ní Patrice Lumumba ó pe àjọ kan tí wọ́n pè ní African countries èyí tó ń bẹ nínú United Nations pé kó wá rọ̀ wọ́n lọ́wọ́ èló jẹ́ kí Katanga kí ó gba ohun tó ń pè ní South Kasai jáde ní orílẹ̀-èdè tí à ń sọ yìí ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 1960 ètò sì ń pe orílẹ̀-èdè náà ní Federal State of South Kasai tí wọ́n sì ní Joseph Ngalula gẹ́gẹ́ bí adarí lórílẹ̀-èdè tí à ń sọ yìí ètò orílẹ̀-èdè kan yapa kò ní orílẹ̀-èdè tí à ń sọ yìí wọ́n ní pé ibìkan tó ń pè ní Katanga province ti bẹ̀ ní orílẹ̀-èdè Congo ní ìṣẹ̀lẹ̀ ti wáyé bẹ̀. bákan náà ní ọdún 1998 àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pé irinwó èèyàn ti ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tí Sani Abacha olóògbé ìgbà náà adarí ìjọba ológun tí ó sọ sẹ́wọ̀n nígbà tí ń bẹ ní ìjọba wọ́n pé ẹ̀fúnmọ́lẹ̀ kọmọlọ́lé àtàláfíà ẹni wáyé láyájọ́ ní ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 1998 bákan náà ní àyájọ́ òde lọ́dún 1994 ogunlọ́gọ̀ àwọn èèyàn sá lọ ní ìlú kan tó wọ́n pè ní Hutus látàrí ogun abẹ́lé kan tó jẹyọ tó jẹ́ ti àwọn Tutsi lórílẹ̀ Rwanda wọ́n pé ogunlọ́gọ̀ àwọn èèyàn mẹ́rin ló máa sọnù níbẹ̀ kódà wọ́n pé ó jẹ́ ohun tó pé dèní wọ́n sì ń ṣayẹyẹ ẹ̀ pé a nǹkan burúkú wáyé nígbà kan rí wọ́n ní pé bí ìdìtẹ̀gbàjọba ló fi wáyé ńgbà náà tí wọ́n pè ní tutsi led rebel wọ́n ní pé dèní ó sì wà nínú ìtàn bákan náà ní ọdún 1992 láyájọ́ òde àjọ wọ́n pè ní Organisation of African Unity OAU wọ́n ní pé ìgbìmọ̀ tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ààbò ń bẹ̀ wọ́n máa jókòó ṣe ìpàdé kan pọ̀ láàyájọ́ òní ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje bákan náà ọjọ́ kẹrìndínlógún oṣù keje ìyẹn fifteen to sixteen lórí wàhálà tó ń wáyé tó ń ti ìjà tó ń wáyé lórílẹ̀‐èdè South Africa láti wá àyànjú sí wàhálà náà bákan náà kọ́ ó pé àwọn tó ń bẹ lára àwọn tí wọ́n wà nínú ìpàdé yìí láti rí aláṣẹ ìyẹn Nelson Mandela Clarence Mekwetu àti ẹni tó jẹ́ olóòtú àgbà kan ìyẹn Rolof Picbota ẹdún orílẹ̀-èdè Nàìjíríà kí ló wáyé bẹ́ẹ̀ gómìnà Samuel Ortom ó mà bínú púpọ̀ bẹ́ẹ̀ sì rèé ó pé òun ò fẹ́ rí àwọn olólùfẹ́ kùnrin méjì tó máa ń sábà ń fẹ́ra wọn ẹ mọ̀ pé lórílẹ̀ ní àwọn kan nígbà kan amáhàn tó pé wọ́n máa pera wọn ní táàfù bá fẹ́ sọ lédè òyìnbó kí ọkùnrin àtọkùnrin báyìí sì máa fẹ́ra wọn olóyìnbó tí wọ́n pè é àwọn àfẹ́ pẹ̀lú ìkànnì yìí wọ́n ní pé òun ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ òun sì fẹ́ rí ní ìpínlẹ̀ tòun rárá ọjọ́ tí a sọ yìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ó ṣe ìkìlọ̀ ńlá fún àwọn tí wọ́n wúrú wà bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Benue kò tí ì tán bẹ́ẹ̀ wọ́n pé ní ọdún 1099 ọdún 1099 ìlú tí wọ́n pè ní Jerusalem ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n gbà pẹ̀lú ọmọ ogun wọn lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ bọ́ta láti ṣe kùséèdì àkọ́kọ́ ń bẹ̀ wọ́n gba ìlú tàn sọ yìí ẹ ká tún wo ní ọdún 1831 ọdún 1831 adarí kan tí wọ́n pè ní John Ball adarí àwọn ìlú tún àwọn peasant níbẹ̀ wọ́n máa gbàjọ àwọn náà tún bọ́ta láti gbàjọba ńgbà náà wọ́n ní pé kódà níwájú ọba kan tí wọ́n pè ní Richard ẹlẹ́ẹ̀kejì ti ìlú England fourteen ten ńkọ́ ohun kan wáyé ń bẹ̀ ètò wọ́n pè ní ogun àkọ́kọ́ ti Tannenberg tí wọ́n tún pè ní ogun Zagiris wọ́n ní pé èyí ó mú ẹ̀mí àwọn èèyàn lọ púpọ̀ púpọ̀ tẹ́ pé ó sì wà láàrin àwọn ìlú àwọn ìlú àwọn ìlú ẹ jẹ́ wo ohun míì tó tún ṣẹlẹ̀ ń bí wọ́n pè ní ọdún 1799 òkúta kan tí wọ́n pè ní Rosetta Stone ò ní wọ́n ṣe alábàápàdé rẹ̀ ní ìlú kan lábúlé kan èyí tí bẹ ní ìlú Egypt wọ́n ní pé ẹni tó jẹ́ captain nìkan ní orílẹ̀-èdè Faransé Perry Franco òun ló ṣe alábàápàdé òkúta tá à ń sọ yìí ní ọdún 1555 1955 ó jàre àwọn akọ̀wé tí wọ́n ti gba àmì ẹ̀yẹ Nobel ni wọ́n buwọ́ lu ìwé kan ìwé àsọyípọ̀ tí wọ́n pè ní manọ wípé àwọn ò fẹ́ àwọn ohun ìjẹ olówó táwọn kan pè ní nuclear weapon àmọ́ pé ìgbà tó yá àwọn akọ̀wé míì tí wọ́n náà tó tóbi mẹ́rìnléní ọgbọ̀n níye àwọn náà tún buwọ́ lù ú pé à lílo ohun ìjẹ olówó táwọn kan pè ní nuclear weapon yóò ṣàkóbá ńláńlá fún àwọn ará ìlú díẹ̀ rèé nìtàn sàdéhùn wa fún yín ẹ̀yin olóye ẹ̀yin ọ̀mọ̀ràn ẹja mú yìí ná ká fi ṣọwọ́ ká mú sọ́wọ́ òsì ká má fi sọ́wọ́ ọ̀tún ká má bàa fi jẹun ẹja lọ sókè lọ́wọ́ à ń lọ wá à ń bọ̀ wá o kéré o. kí èkùlé gbọ́ kó wí fún tòkó káàdó gbọ́ kóró fún bẹ́ẹ̀ kọmọdé gbọ́ kó wí fún àgbààgbà ìlú. pé iléeṣẹ́ oúnjẹ kan tó pójú owó ti wọlé dé kàṣà nílẹ̀ yìí ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ tẹ́lẹ̀ àbí ẹ̀yin tiẹ̀ ti ṣe alábàápàdé wọn rí. ó ya ẹ̀jẹ̀ ń gbé yín rìn kájọ lọ sí iléeṣẹ́ maso food hall iléeṣẹ́ yìí nìkan ni mo mọ̀ tó ń dáńtọ́ nípa pípèsè ìrẹsì ọ̀fadà tútù àti ìgbín èyí tí wọ́n yan gbẹ kórókóró fún àwọn èèyàn láti rà. gan ìròyìn ò tẹ́ fojú bà bẹ́ẹ̀ bá bá dòwò pọ̀ ọ̀rọ̀ lẹ́tún mọ̀ wípé ilé-iṣẹ́ mason food hub fúnra rẹ̀ ti yọ òkúta kúrò nínú àwọn ìrẹsì ọ̀fadà wa kí a tó rọ́ sínú àpò fún títà ìgbín wa ń kọ́ mímọ́ tónítóní náà ló wà kí a tó yọ ọgbẹ́ ko sínú ọ̀rá ṣe ẹ̀ wá rí wípé ìrọ̀rùn ní sísè bá dé báyìí kílẹ̀ tún dúró dè ẹ̀yin ẹ̀ tètè kàn sí mason food hub lónìí fún ìrẹsì ọ̀fadà tútù tòun tẹ́ran ọ̀gbìn tó kátà mì dáadáa bí ẹ̀yin bá fẹ́ rọjà wa láti òkè òkun àwa náà ṣetán láti kó ránṣẹ́ sí yín ẹ̀kún lè jẹ́ alágbàtà ọjà wa níbikíbi tẹ́ bá wà ẹ̀lú ẹ̀ ló wọ́n rèé zero eight zero two nine five five three four nine four zero eight zero two nine five five three four nine four tàbí zero seven zero three zero one two four one six seven zero seven zero three zero one two four one six seven. Maso Food up ló wípé ẹ ṣe ìrẹsì ọ̀fadà kí ẹ tún fi ìgbé tó mu ta lé lọ padà orí ètò wa Ojúmọ́ Láyọ̀ òun náà láṣẹ wà láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV ẹ kú mọ̀ wípé ibẹ̀ la ti ń dàbí ẹnu tá a sì ti ń rọ̀ bí ọ̀wẹ́ ẹ̀yin tẹ láǹfààní láti máa wà lọ́wọ́lọ́wọ́ ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ ṣí rẹ̀ fáwọn yòókù ẹ̀yin like ẹ subscribe síbẹ̀ lórí ti Facebook ńkọ́ ẹ má gbàgbé àti tẹ̀lé wa níbẹ̀ ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ ìyẹn ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ òjàre bákan náà lórí ti Instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore 22 mo wà ń bí pẹ̀lẹ́ nìkejì mi sọ́ni sọ́díkì àbíọ́dún òun náà tèmi ẹ̀ káàárọ̀ ẹ̀ kò jùmọ̀ lẹ́ẹ̀kan sí i. ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wò wá jákèjádò àgbà ńlá yín ọmọ yín náà ni orúkọ mi ò yí padà àrólé bàbá gbàgede ìmọ̀ ọlálékan ìgè ló ń kí yín kú ìkàlẹ̀ sórí ètò lónìí lórí ojúmọ́ ẹ ṣeun. ó dáa lẹ́ẹ̀kan sí mò ń kí pé ẹ kú àmójúgbà finest boy ti ń bẹ lórí ìkànnì BGI ẹ ọlálẹ́kan ìdíyẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ní finest boy lọ́dọ̀ wa ń bí. ó dáa láàárọ̀ yìí ẹ jẹ́ àtẹ̀wájú láàárọ̀ yìí pẹ̀lú àwọn tí ń bẹ wájú mi ẹ wọ́n pé àwọn ẹgbẹ́ kan láti apá àríwá tí wọ́n pera wọn ní Northern Development Forum NDF wọ́n gbé àwọn fún ìjọba aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ní ọ̀sẹ̀ méjì péré láti wọ ojútùú sọ̀rọ̀ àwọn tí wọ́n pè ní alákatakítí tá bá sọ nípa alákatakí tí àwọn ni wọ́n pè ní Boko Haram àti Iswafo hmm. tá bá sọ nípa agbésùnmọ̀mọ́ ló ń pè ní àwọn la lè pè ní bí i àwọn bandits ẹ jẹ́ àwò báyìí wọ́n pé àwọn fẹ́ kí ìjọba àpapọ̀ kí wọ́n fún àwọn agbésùnmọ̀mí yìí kí wọ́n fún wọn ní kí wọ́n dáríjì wọ́n àkọ́kọ́ kí wọ́n fún wọn ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kejì kí wọ́n kọ́ ilé ńlá fún wọn kó lè má gbé ń bẹ̀ ẹ̀kẹta ẹ̀kẹrin tó wà níbẹ̀ ni pé kí wọ́n tún máa fún wọn lówó kí wọ́n sì ti dá cooperative sílẹ̀ fún wọn yàtọ̀ sí owó ńlá tí wọ́n tún béèrè fún wọ́n pé yóò dá kí ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ sí máa san owó pension fún wọn pé wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìgbésùmọ̀mí àwọn kan wọ̀nyí ó lè púpọ̀ púpọ̀ gbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́n pé ọ̀sẹ̀ méjì gbáko làwọn fún ìjọba àpapọ̀ lóòótọ́ wọn sọ pàtó ohun táwọn yóò ṣe àmọ́ ẹ mọ̀ wọ́n pé ẹni tó bẹ́ẹ̀ nù ẹ̀ á tọ́jú ẹ̀ náà kò ní sáré jù ú ta wọ́n pé àwọn ò ní gbà wípé àwọn tí ń jàjàgùdù ń gbà náà lápá àgbẹ̀ Niger Delta tí ẹ pé àsádìdòkúbò náà léwájú fún wọn gbà náà ṣebí aláṣẹ tẹ́lẹ̀ èyí tó ti dolóògbé umar musa yaradua tó kún gbà kan lórí àléfà kọlọ́ọ̀bùdùmarè kó padà wá dẹ̀lẹ̀ fẹ́ níre wọ́n pe ó ṣe àdáríjì wọn báyìí ẹ̀yin náà dáríjì àwọn boko haram àti àwọn alákatakítí ọ̀rọ̀ yìí àbí mi ẹ jẹ́ wò ó látàpá abẹ́yẹ tó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n dáríjì wọ́n tí wọ́n yẹ lẹ́ni tó yẹ kí wọ́n dáríjì kí gangan ló yẹ ká ṣe lórílẹ̀ nàìjíríà. ẹ ṣeun olóòtú ẹ ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin ará lé lẹ́ẹ̀kan sí i lákọ̀ọ́kọ́ ná ìbéèrè tí mo fẹ́ ká béèrè ni pé àwọn àgbà bọ̀ wọ́n wí pé ohun tó jọun la fi wéhun èpo ẹ̀pà rèé ó jọ pósí ẹ̀ lérí. Mm àwọn akátakítí àwọn militant ti agbègbè niger delta ǹjẹ́ nǹkan tí wọ́n ń jà fún ńlá wọn boko haram ń jà fún. àwọn tó wà ní agbègbè niger delta yẹn àwọn là ń pè ní àwọn tí wọ́n ń jàjà òmìnira bí nǹkan kan. a rí wípé àwọn tó wà ní agbègbè niger delta agbègbè wọn lẹ ti ń wa epo mm-hmm. tẹ́ fi ń ṣe ọrọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wa epo tó níbẹ̀ wọ́n rí i wípé ẹ mú ìdàgbàsókè bá agbègbè àwọn torí náà àwọn ará bí wá bínú wọ́n ní pé kí ètò ìjọba àwa ara wa kó tó lè fìdí múlẹ̀ n fẹ́ kí ìjọba ṣe fáwọn òun ni pé àwọn nǹkan báyìí báyìí báyìí ìdàgbàsókè ó gbọ́dọ̀ wáyé ní agbègbè àwọn àti pé ṣe bí ọ̀dọ̀ àwọn náà ti rí ọ̀rọ̀ epo tí wọ́n fi ń tún orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ṣe ẹ jẹ́ ká wá tún wò lápá kejì tá a bá sọ nípa Boko Haram gbogbo wa la mọ̀ pé ní kété kó tó di péjọba Ọbásanjọ́ wọ́n kúrò lórí oyè àwọn nǹkan kan ṣẹlẹ̀ lágbègbè Niger Delta tá a bá gbàgbé nígbà tí ìjọba Ọbásanjọ́ pàṣẹ pé kí wọ́n lọ kọlu agbègbè kan tó ń pè ní agbègbè Jésè tí gbogbo àwọn ológun tó sì jẹ ìbẹ̀rùn tó bá ṣe wípé ìjọba tó ti wáyé lẹ́yìn Ọbásanjọ́ wọ́n ti parọ́ àṣẹ yìí pé kí wọ́n lọ dojúkọ àwọn Boko Haram lókè ọ̀yà lọ́hùn ǹjọ́ ṣeé ṣe kí wọ́n wá mọ́ béèrè fún tí wọ́n ń béèrè báyìí àti wípé àwọn Northern Forum tí wọ́n ń sọ yìí wípé wọ́n ń sọ fúnjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n fún kó bẹ̀rẹ̀ sí ní san owó fáwọn Boko Haram kí wọ́n fún àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. kọ́kọ́ fún wọn. ǹjẹ́ àwọn Northern Forum yìí ó ti wá fojú hàn gbangba gbangba wípé gbogbo òkè ọ̀yà náà pátápátá wọ́n lọ́wọ́ nu pípa táwọn Boko Haram tí wọ́n ń pa àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti fojú hàn báyìí wípé gbogbo ìjàmbá tí wọ́n ṣe fún àwọn àgbẹ̀ tó fi di pé èèyàn wá mú nílùú báyìí tó fi di pé gbogbo ìjàmbá tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ń pa ọkọ tí wọ́n ń pa ìdílé lẹ́kún tó wá sọ àwọn ọmọdé aláìní bàbá mọ́ èyí túmọ̀ sí pé gbogbo àwọn tó ń bẹ lókè ọ̀yà lọ́hùn wọ́n mọ̀ ń pa lákòókò gbà tí àwọn boko haram tí wọ́n ń ṣọṣẹ́ burúkú yìí ká tìjọba jonathan kúò ṣé bí ààrẹ muhammadu buhari wà lórí oyè fọdún mẹ́jọ ǹjẹ́ àwọn boko haram ǹjẹ́ wọ́n dẹ́kun ìwà ìbàjẹ́ yìí ǹjẹ́ lákòókò ìgbà náà gbogbo àwọn tí ọwọ́ tó kí ni ìdájọ́ tíjọba ṣe fún wọn èmi ò kàn rọ ìjọba bọ́lá ahmed tinubu torí pé ohun tí wọ́n ń béèrè fún yìí <laughs> ohun tí ò ní ṣeé ṣe ni àwọn àgbà bọ̀ wọ́n lọ́rọ̀ yìí ò ní lè wọ̀ ká sajá mọ́lẹ̀ ká sẹkùn mọ́lẹ̀ ká wá múrú ẹ̀kùn ká ìlàjà lọ́wọ́ kò ṣeé ṣe kò ní ṣeé ṣe kíjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ wípé àwọn fẹ́ pẹ̀tù sáwọn Boko Haram nínú o àwọn ọmọ fáwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ o ládùúrú ìwà ibi ìjàmbá tó ti ṣe fáwọn èèyàn lórílẹ̀‐èdè ẹ já lọ wo ìwé ìtàn ká wo adúrú àwọn èèyàn tẹ́mi wọn ti sọnù lórí ipá àwọn Boko Haram alákatakítí yìí wọ́n ń pa àwọn èèyàn kí sì nìdí tí wọ́n ṣe ń pa àwọn èèyàn á rí i pé ìdí tí wọ́n ṣe ń ja ìjà yìí kò nítumọ̀ eléyìí tí wàá fi hàn pé àwọn tí ń bẹ lókè ọ̀yà lọ́hùn àtàwọn tó jẹ́ adarí wọn alábòsí ni wọ́n wọn ò fẹ́ lọ síwájú orílẹ̀-èdè nàìjíríà alábàjọ tí Sunday Ìgbòho tó fi ń pariwo tọ̀tàn wípé àwa Yorùbá ẹja dá dúró wa ilé ìdáná ní Kánú lẹ́bi pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé láti mú àwọn èèyàn rẹ̀ kó lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé tó wá ń ṣẹlẹ̀ yìí ó ti fojú hàn wípé gbogbo ẹ̀yà tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn kan ń bẹ tó ṣe pé ọ̀rọ̀ wọn ní kọ̀lọ̀fín nú lẹ́yìn tó túmọ̀ sí pé àwọn tó ń bẹ lókè ọ̀ya wọn ò fẹ́ràn wa ojú ayé ni wọ́n bá wa ṣe tó bá ṣeé ṣe kí wọ́n mọ̀ ṣèjọba orílẹ̀-èdè nàìjíríà lọ títí ayérayé kò sí tó fẹ́ dá wọn dúró ṣùgbọ́n nǹkan kan tí ń kàn sọ fáre bọ́lá ahmed tinubu ni pé hmm, tẹ́ ẹ bá gbìyànjú tẹ́ ẹ sapá yín fún ọdún mẹ́jọ yìí tẹ́ ẹ gbé nàìjíríà dé ìpele ibi tí ara ó ti tu tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó bá padà bọ̀ wá sọ orílẹ̀-èdè nàìjíríà sí rere. Si tálẹ̀mọ̀ tẹ́ ẹ fẹ́ gbéjọba lé lọ́wọ́ tálẹ̀mọ̀ tó tún ń bọ̀ kí ni èrò ẹni tẹ́ ẹ mọ̀ pé gbéjọba lé lọ́wọ́ òtù ṣe tó bá lọ bọ́ sọ́wọ́ ẹnìkan látòkè ọ̀yà lọ́hùn ẹ mọ̀jà tanra wa jẹ ó yẹ kẹ́ ẹ rántí ikú tó pa bọ́lá tó pa tó pa MKO Abiola ó yẹ kẹ́ ẹ mọ̀ rántí ìtàn ìdí tí wọ́n ṣe jẹ́ káwọ́láwọ́ ò débẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kẹ́ ẹ fọ̀rọ̀ yìí sí ọwọ́ òsì yín kẹ́ ẹ mọ́ fi jẹun o ikú tó pa alágùntàn kò mọ gbọ́dọ̀ pé léwúrẹ́ ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. ó dáa ìgbà tí wọ́n fi lẹ́tà wò wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèmi bẹ̀rẹ̀ sí ní jókòó mi bẹ̀rẹ̀ sí ní wò wọ́n ń fi àwọn tí ó jẹ́ agbésùnbọ̀bí àti alákatakítí ti bẹ̀ ní apá àríwá wọ́n fi ń wé àwọn tí wọ́n pè ní ajìjàngbara tí wọ́n pè ní agbègbè Niger Delta fáwọn tí wọn ò bá mọ̀ ẹ jẹ́ ṣàlàyé fún yín dáadáa ajìjàngbara wọ́n ní nǹkan pàtàkì tó ń béèrè fún tó sì máa ń jẹ́ òtẹ́ pé gbogbo ìlú máa ń sábà wá jẹ̀gbádùn ẹ̀ ìgbà míì wọ́n lè padà dẹni tí ń jẹjà fún òmìnira ìlú wọn ìgbà míì ohun tí wọ́n ń béèrè tó bá ti ṣe fún wọn wọ́n á sọ wọ́n ọ̀já dẹ̀ wọ́n níjà mọ́ kódà wọn àjàgbára míì gan wọn ò ní ṣe ìkọlù yìí kó máa bà nǹkan jẹ́ àmọ́ ìjọba ni ò ní ní àǹfààní sóhun tí wọ́n ní tẹ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní kọlù ìjọba níjọba máa fi tètè dá wọn lóhùn kọ́ lè tètè fún wọn láǹfààní láti ṣe ohun táwọn náà fẹ́ ṣe àjàgbára yàtọ̀ sí àwọn alakatakítí bí àwọn lè ṣe sọ ń bí tó pé ìyàtọ̀ ti ń bẹ láàárín àwọn méjèèjì ó pọ̀ lápọ̀jù ó lò ń jẹ́ kí ìjọba àpapọ̀ wọ́n pẹ́ àwọn fẹ́ ṣe ìdáríjì fún wọn mọ́ tẹ́gbẹ́ iléeṣẹ́ ológun sọ pé àwọn ò ṣe ìdáríjì fún Boko Haram kan mọ́ o àbí àgbésùmọ̀bí tẹ́gbẹ́ bá bá ṣe ìdáríjì fún wọn tó wọ́n ṣe ń padà bọ̀ lọ sí ìdí èbí wọn. n ló jẹ́ pé emegun ò gbá ládùúrà mo ò sì lè gba ìjọba àpapọ̀ lámọ̀ràn láti dáríjì wọn. tíjọba pé wọn fẹ́ dáríjì wọn bí ẹ̀tàn lásán ni wọ́n fẹ́ kó wọn jọ papọ̀ lọ́kàn lè pa wọn ni tó bá dáríjì wọn wọ́n ṣe ń bọ̀ wá pọ̀ sí wọ́n ti wá rí gẹ́gẹ́ bí bísínẹ́sì akọ́tún gbà kan gbàgbà wọn gbowó oṣù ńgbà kan wọn gba five thousand ten thousand olówó oṣù ńgbà kan àgbọ́ àmọ́ ohun tó fẹ́ mú jáde ń bẹ̀ gan pàtó ohun tó ń jà fún pàtó ẹ̀ nímọ̀ adarí àwọn agbésùnmọ̀mí wọn ti àwọn yòókì ńlá gbé adarí tiwọn àwọn boko haram kan ńlá darí ìyẹn àwọn alákatakítí kọ́lọ̀ ń ṣàmọ́ nàìjíríà dáwọn nǹkan míì tuntun bẹ́ẹ̀bí láàbọ̀ tó dé tó yẹ pé orílẹ̀-èdè nàìjíríà kọ́lọ̀ ń ṣàdùwà ń bẹ̀rẹ̀ nǹkan míì tún jẹ́ òjẹ̀yọ́ bí bákan náà wọ́n pe lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀ nàìjíríà gbèsè tí ń kún gbèsè wọ́n pe gbèsè tá a jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí máa ti wọ tírílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà nìyí wọ́n pe lọ́dún tó kọjá owó tá à ń jẹ tẹ́lẹ̀ ń bẹ ní tírílíọ̀nù mẹ́tàléní ogún ẹ̀sún mẹ́tàléní àádọ́ta twenty three point fifty three trillion naira ìyẹn lóṣù kejìlá ọdún tó kọjá àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gbèsè wa ti tún gòkè àgbà lẹ́yìn ìgbà tá a lọ rí yá tírílíọ̀nù kan ẹ̀sùn mẹ́tàléní ọgọ́rin náírà one point eight three trillion naira àmọ́ lọ́lọ́ba ìgbèsè wa ti padà wá gbàdọ́kọ̀ papọ̀ ó di twenty five point thirty six trillion naira ìyẹn tírílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀sùn mẹ́rìndínní ogójì náírà nìyí lóṣù kẹta ọdún tá a wà yìí nìkan ẹjẹ́ òwúlà pàbí gbèsè tí ń kú gbèsè láti tí ìjọba ń yá látọwọ́ báǹkì àpapọ̀ nílẹ̀ yìí wọ́n sọ pé kọ́ máa bẹ́ńlẹ̀ ìyẹn ní pé wọ́n sọ pé iye owó báyìí lè yá ẹ̀mí ìyá kọjá àlàbá yìí wọ́n sọ pé náà pé orílẹ̀ èdè náà pé a ti dé gbèdéke pátápátá àlèyáwó kan mọ́ kí wọ́n lọ́nà àbáyọ báyìí láti dáwò yìí padà tó gbé fún ọ̀gọ̀tẹ́lẹ̀ àṣìfẹ́ lọ yá owó kan tẹ́gbà gbàgbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà láti ṣe ìrànwọ́ fún ọmọ nàìjíríà lórí bá ṣe yọwọ́ ìrànwọ́ kù lórí epo ọ̀nà owó gan lọ́nà àbáyọ báyìí. ẹ ṣeun olóòtú a rí wípé kó tó di pé ààrẹ bọ́lá ahmed tinubu dórí oyè hmm. àwọn ìjọba tó lọ wọ́n ti ba nǹkan jẹ́ gan kì í ṣe pọ́n ba nǹkan jẹ́ nìkan bí kò ṣe pé gbogbo owó tí wọ́n ń gbà owó tí wọ́n yá kí ni wọ́n fi ṣe a lè rí nǹkan rẹ kan tọ́ka sí wípé ìjọba tó lọ o àwọn nǹkan tó fowó ìṣe nìyí o àti pé lákòókò ìgbà tó kù díẹ̀ tí wọ́n kú ò lórí oyè wọ́n tún lọ gba eight hundred million dollars kan hmm, tá a bá gbàgbé léyìí táwọn iléègbìmọ̀ asòfin takú wípé àfi kí wọ́n mọ̀ fọwọ́ kan wò kán jẹ́ kí ìjọba tó ń bọ̀ kó wá fọwọ́ kan hmm. bẹ́ẹ̀ náà sì la gbọ́ nínú ìròyìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka ètò ìjọba àwọn ministries fún bí àpẹẹrẹ ẹ̀ka ètò ìjọba tó ní ṣe pẹ̀lú ìrìn àjò ọkọ̀ òfurufú. Mm -hmm gbogbo wa la mọ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ajísìríkà mm-hmm. tẹ́ ẹ lọ gbé ọkọ̀ Ethiopia wá tẹ́ ẹ wá lọ́ǹtì ẹ̀ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ sọ pé ọkọ̀ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ rà ni. bákan náà sì làwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a rí wípé ohun tó ṣe pàtàkì jù ni pé kó tó di pé ìjọba yìí ó tó lè bẹ̀rẹ̀ iṣẹ́ mm-hmm. tí ò bá sówó ńlẹ̀ kò sí tí wọ́n lè ṣe mm-hmm. ká tiẹ̀ wá sọ pé wọ́n lọ yáwó owó tí wọ́n bá yá ohun tẹ́ni ó gba ìjọba Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn ni pé gbogbo àwọn tó ti ṣèjọba lọ ẹ pè wọ́n wá kóníkálukú ó wá ṣàlàyé lọ́kọ̀ọ̀kan bí wọ́n ṣe ná owó náà sí hmm, hmm. tó bá lè ṣe léyìí ó dá mi lójú pé a rí àwọn owó kan gbà padà hmm. ọ̀rọ̀ Emefiele tí wọ́n sì ń sọ wípé bóyá ilé ẹjọ́ ní pé kí wọ́n fi í lẹ̀ wọ́n ti lè fi Emefiele lẹ̀ torí wípé <laughs> ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ń bẹ lábẹ́ ilẹ̀ tí wọ́n gbọ́dọ̀ wú sóde hmm. torí náà lórílẹ̀‐èdè nàìjíríà tíjọba ààrẹ bọ́lá ahmed tinubu bá fẹ́ ṣe ìjọba aláṣeyọrí hmm. wọn ò gbọ́dọ̀ wojú ẹnì kankan ohun tó bá yẹ kí wọ́n ṣe ẹni tó bá sì lòdì sófin kófin ó gbé kò jù bẹ́ẹ̀ lọ. ó dà àárọ̀ tó jẹ́ pọ̀lọpọ̀ kan wà nílẹ̀ tó yẹ ká mẹ́nubà tẹ́ pé ó ń jà wìnwìnwìn báyìí àmọ́ ẹ ní fi ṣèbínú ẹ má bínú à ń bẹ̀ ni àwọn oníṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná tí wọn kì í tanná fún wa lórí nàìjíríà rẹ pé ẹnì kankan ló máa ń tanná òun tó bá sì tán àwọn apá àbìkan máa luná àwọn apá àbìkan á sì wà nínú òkùnkùn àwọn sọ pé àwọn ṣetán láti ṣe àfikún sórí ìwé iná lọ́dọ̀ tí ń bọ̀gọ̀lọ́rọ̀ báwo gbọ́gbọ́ lẹ̀ ń ṣe rò lọ́kàn yín ṣe yẹ kí wọ́n ṣe àfikún sórí owó náà yìí àwọn tí ń béèrè wípé ẹ dáríji àwọn agbésùmọ̀mí o ẹ fi wọ́n lẹ̀ ẹ má ṣe fọwọ́ kàn wọ́n mọ́ ẹ kọ́ lé fún wọn ẹ fún wọn ní ètò ẹ̀kọ́ ẹ tún fún wọn ní kọpùrétìfù kódà ẹ máa sanwó oṣù fún pé gbà ẹ gẹ́gẹ́ bí pé ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìgbésùmọ̀mí gbà ó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí Boko Haram gbà ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣe yẹ kó máa ṣe bẹ́ẹ̀ lórílẹ̀ Nàìjíríà ìyẹ́kù sọ̀wọ́ yín ẹ ń bá ògan ló ṣe kọ́hún sọ̀dọ̀ tí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láti gbéyàwó láàárọ̀ tòní sọ́ni sọ̀dík abiodun mò ń fa àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń wá láti yọjọ́ ìwọ̀n pé ẹ mà ṣe o púpọ̀ púpọ̀ o olódùmarè kò ní jẹ́ kọ́ wọ́n yín kókó kọ̀ sàlẹ̀ àpò bákan náà mò ń dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ adarí iléeṣẹ́ ẹ ṣe sèyìn rèé mo kí wípé ẹ kú òpin ọ̀sọ̀ ẹ̀ bẹ́ẹ̀ sì rèé òní àsùnwà o ẹ jẹ́ tún pàdé nínú ìròyìn àpapọ̀ tí ń bọ̀ lọ́nà. ǹjẹ́ ẹ̀yin èèyàn wa èmi náà kí yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ ṣe ń wò wá tẹ́ ẹ sì ń tẹ̀lé wa ẹ mọ̀ tẹ̀lé wa ó dá mi lójú pé lórí ètò yìí ẹ rí nǹkan kan dìmú tí ó ṣe gbòógì orílẹ̀-èdè nàìjíríà ń bọ̀ wá dáa ààrẹ bọ́lá ahmed tinubu ẹ mọ́ gbàgbé ikú tó pa kò gbọ́dọ̀ pe léwúrẹ́